ara àyà wọn ò dáa. wọn ò sì tọ́jú ìyá yẹn wọ́n lájẹ́ ní ìyá yìí wọn ò tọ́jú ẹ̀ ara ìyá yìí ò dáa wọn ò tọ́jú ẹ̀ rárá nígbà tí wọ́n rí wípé ìyá yẹn ti fẹ́ẹ̀ kú ìyá tí wọn ò tọ́jú wọn ò fún lóúnjẹ wọ́n ní ìyà ẹ̀ṣẹ̀ òun lóúnjẹ wọ́n ní àjẹ́ òun ni ìyá yìí wọn ò tọ́jú ìyá yẹn ṣe rí ìyá yìí ojú kan ń dùn ojú yẹn a máa ró tójú yẹn bá sì ń ro ìyá yìí ìyá máa pariwo wípé orí ń fọ́ òun pé kí wọ́n ràn òun lọ́wọ́ àwọn ọmọ wọn ò tọ́jú ìyá yẹn nítorí wípé wọ́n lájẹ ni wọ́n lájẹ ni ò tọ́jú ẹ̀ ṣe é rántí wípé mo sọ̀rọ̀ dókítà kan fún yín jọ́ kan dókítà tó ní yàrá kan nílé ẹ̀ tí ó máa ń wọnú yàrá yẹn lọ àbẹ́gbàgbé nígbà tí ìyá yìí tí ebi fẹ́ pa sínú ilé ìyá yẹn wá jáde síta ìyẹn ìyá táwọn ọmọ ẹ ò tọ́jú ẹ ó jáde síta ìyá yẹn wá ń tọrọ owó ń tọrọ báárà kiri ó ń tọrọ owó kiri àwọn kan á máa fún lóúnjẹ àwọn kan wọn á kàn wò wọn á fi wọn á máa lọ ẹlòmíì lè ní búrẹ́dì kó fún un ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ orúkọ tí wọ́n ń tí wọ́n sọ ìyá wọn tí wọ́n ń pè ìyá wọn lájẹ́ kò jẹ́ kí àwọn tí wọ́n wà ládùúgbò tí wọ́n mọ ìyá mọ́ àwọn ọmọ wọn yẹn kí wọ́n ran ìyá yẹn lọ́wọ́ kí nǹkan kan má lọ ṣe wọ́n ìyá yẹn pẹ̀lú ẹ̀fọ́rí pẹ̀lú ojú tó ń dùn ló wọn máa tọrọ owó kiri ìyà jẹ ìyá yẹn a ṣáà máa tọrọ owó nínú òjò ìyá a máa bẹ̀bẹ̀ a máa tọrọ owó. ohun tó dẹ̀ ṣẹlẹ̀ ni wípé wòlíì kan ló sọ fún àwọn ọmọ wọ̀nyẹn wípé kan ṣọ́ra fún ìyá wọn àjẹ́ ni wọn òun ni wọn ṣe tọ́jú ìyá wọn ìyá yìí táraka dókítà tó ní yàrá kan tó máa ń wọ̀ lọ ní ilé ìwòsàn abẹ́gbàgbé dókítà ayum kayum ó rí ìyá yẹn níjọ́ náà òjò ń rọ̀ ìyá yìí jókòó sínú òjò níbi tó jókòó sí tó ti ń tọrọ owó àgbàrá òjò ó fẹ́ wọ ìyá yẹn lọ ni dókítà ló padà pẹ̀lú ọkọ ẹ̀ ló ní ìyá ẹ̀ wọlé ó gbé ìyá sínú ọkọ̀ ó sì gbé ìyá lọ sí ilé ìwòsàn ẹ̀ ó fi ilẹ̀ bẹ́ẹ̀ ó ní kí wọ́n máa mójútó ó tọ́jú ìyá yẹn èyí tí òun ò lè dá ṣe ó rán ìyá yẹn lọ síbi tí wọ́n ti máa tọ́jú ojú ẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe yẹn tán wọ́n tún gbé wọ́n tún gbé ìyá yẹn padà sọ́dọ̀ ẹ̀ ó rí wípé ara ìyá yẹn dá dáadáa àbí ẹ̀gbọ́n ṣùgbọ́n dókítà yìí ohun tí ìyá tiẹ̀ fi lé e lọ́wọ́ kò fi sílẹ̀ ìyẹn ni wípé ìyàrá tó ní nínú ilé ilé ìwòsàn ẹ̀ ṣe gbàgbé ìtàn ọjọ́ sí tẹ́ ẹ bá gbàgbé ẹ padà lọ wò ayum kayum a máa wọnú yàrá yẹn lọ a máa lọ pé ayum kayum a máa pè ayum kayum a máa sọ wípé ta ló dàbí ọlọ́run nínú alágbára ọba tó lógo nínú ìwà mímọ́ ẹlẹ́rù níyìn ọba tó ń ṣohun ìyanu kò sẹ́dá bí ọlọ́run wa o agbára kan tóun ní nìyẹn ìyẹn dókítà yẹn ó máa ń rántí ìyá ẹ̀ ohun tí ìyá ẹ̀ ṣe fún ohun tí ìyá ẹ̀ fi lé e lọ́wọ́ ó sì rí ìyá arúgbó yìí tí ìyà jẹ ó ní ìyá òun ohun tí ìyá òun ṣe fóun kò dúró jẹ́ ó ti lọ́rọ̀ ìṣòro ayé ẹ̀ ti tán ṣùgbọ́n ìyá ẹ̀ kò dúró jẹ́ ó rí ìyá arúgbó yìí ó gbé e wá sílé ìwòsàn ó tọ́jú ìyá yìí ara ìyá dá ìyá arúgbó tó rí ní inú òjò ara ẹ̀ dá ó rí i pé ara ìyá yìí dá dáadáa ìyá pé ilé báyìí báyìí lòún gbé dókítà yìí nìkan lọ tún lè yẹn ṣe fún ìyá yẹn wọ́n sì túnlé náà ṣe fún ìyá yẹn ìyá padà sílé ẹ̀ ó wá ń fún ìyá yẹn lówó lóṣooṣù ó sì ń ra oúnjẹ sílé fún ìyá yẹn ìyá ò wojú àwọn ọmọ ẹ̀ mọ́ ìyá tó jọ àjẹ́ lójú àwọn ọmọ ẹ̀ ara ìyá bẹ̀rẹ̀ sí ní dán ṣe rí wòlíì tó sọ fún àwọn ọmọ ìyá yẹn pé àjẹ́ ni ìyá wọn kan ṣọ́ra fún ìyá wọn wòlíì yẹn owó tí àwọn ọmọ ìyá yẹn ń fún un pé bàbá ẹ ṣé o ẹ máa ṣàdúà fún wa o òun ni wòlíì ń fún ló fi ń tọ́jú ìyá tiẹ̀ òun ló fi ń tọ́jú ìyá tiẹ̀ ṣe rí ilé ìwòsàn dókítà yẹn dókítà ayum kayum ibẹ̀ ni ìyá wòlíì ló ti ń lọ gba ìwòsàn ara àyà dá o ara àyà ò dá o oṣooṣù ni ìyá wòlíì ló máa ń lọ síbẹ̀ lọ yẹ ẹ̀jẹ̀ wò lọ yẹ ara wò àbẹ́gbọ́ ẹ̀yìn èèyàn nígbà tí ìyá wòlíì ò lè jáde púpọ̀ mọ́ ẹ̀yìn dókítà ó máa wọ́n ń sanwó fún wípé kí àwọn ọmọ dókítà yìí kàn máa lọ sí. Si ọ̀dọ̀ ìyá wòlíì yẹn kó máa lọ tọ́jú ẹ̀ ìyá àwọn tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ dókítà yìí àwọn dókítà kéékèèké àbẹ́ gbọ́ kí ni mò ń sọ gan tó jọ ìjọ ìsọkúsọ létí yín ẹ̀yin oníyà tó sọ tó jọ ìsọkúsọ létí yín kí ni mò ń sọ gan ṣe é rí kókó nínú ọ̀rọ̀ tí mò ń sọ. So wòlíì ló sọ fún wọn pé àjẹ́ ni ìyá wọn wọn ò sì tọ́jú ìyá wọn wọ́n fẹ́ jẹ́ kí ìyá yẹn tàràkà kú ṣùgbọ́n ẹni tó ní ìyá tó ń sọ wípé tó sọ fún àwọn ẹlòmíràn wípé àjẹ́ ni ìyá wọn wòlíì ó ń tọ́jú ìyá tiẹ̀ àbẹ́gbọ́n ẹni tó wá lówó tí ìyá ẹ̀ ò sí lọ́dọ̀ ẹ̀ mọ́ ó mọ rírì ó máa ń dùn ní gbogbo ìgbà pé ìyá òun tó ṣe wàhálà tó ṣe làálàá tó dààmú púpọ̀ nítorí òun kò sí láyé láti jẹ èrè ẹ̀ òun ò wá lè máa worú àwọn èèyàn báyìí kí ìyà jẹ wọn kú kán tàràkà kù kágbára òjò gbé wọn lọ nítorí pé àwọn ọmọ kan pè lájẹ ó sì tọ́jú ìyá náà. àbẹ́ẹ̀gbọ́n wòlíì tó sọ fún wọn wípé àjẹ́ ni ìyá wọn kò jẹ́ kéèrà kó rin ìyá tiẹ̀ kí ni mo mò ń sọ tó jọ kàntankàntan ní etí ẹ ìwọ oníyà kí ló ó ń jáde láti bí tó jọ kátakátá létí ẹ ìwọ tó o sì níyà àbó gbọ́. ta ló dàbí ọlọ́run nínú alágbára ológo nínú ìwà mímọ́ ẹlẹ́rù nìyí tó ń ṣohun ìyanu kò sẹ́ni bí ọlọ́run wà ire o.